والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل لين àlàyé àwọn tí a ti ka ومن أكثر المعاصي انتشارا بين الناس مع تساهلهم بها وتهاونهم في إنكارها ọ̀rọ̀ ẹ̀yìn sísọ inú ìyá ńlá ńlá ẹ̀ṣẹ̀ yẹn o èsè kò sí kì í ṣẹ̀ṣẹ̀ kékeré lọ́dọ̀ ọlọ́run o bó ti wá jẹ́sẹ̀ ńlá yìí min aksari ma'asi intishara àfààní bàbá wa wo gbogbo àwùjọ mùsùlùmí inú ẹsẹ̀ tó fọ́nká tó kálé tó ká oko òun lọ rẹ̀ yìí pẹ̀lú bá àdáwò dé olúwo fojú kékeré wo ọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn òun ni kó wá sí tẹ̀bàjì tó ń kálukú jókòó tì gbogbo àwùjọ ni ara àwọn ọ̀nà àwọn màdáfílù àṣetọ̀ kódà àwọn èèyàn ń sọ̀rọ̀ ẹ̀yàn lẹ́yìn mọ́sálásí àbí ọ̀tá ìyàn ilé ọlọ́run ọ̀yẹ́ kéèyàn ti máa wá iṣẹ́ ọmú súnmọ́ ọlọ́run sí i bẹ́ẹ̀ bá rí tí àwọn ẹlòmíín bá mẹ́nu lé ọ̀rọ̀ ọlọ́rọ̀ nílé ọlọ́run báyìí ẹ̀rọ ọba yẹn o kí ló dé ọmọ anábì adámọ̀ ń ṣètọ́ wá kírun ọmọ èèyàn òun làbá wí fún wa yìí o inú ẹ̀ṣẹ̀ tó pọ̀ jù òun lọ̀rọ̀ ẹ̀yìn sísọ ẹ̀ṣẹ̀ sínú iṣẹ́ ẹ̀ṣẹ̀ kékeré máa tẹ̀sà wọlé yìí bí ha kọ́dà àwọn èèyàn ọ̀ká fún ẹlòmíràn ti ẹ̀ máa ṣe kankan wàtàhà wúni hìm fi nkàrí ha tuntun àjọ burú sí i làbá wí àwọn tó yẹ wọn tún máa wá sí àwọn èèyàn lọ́wọ́ rẹ̀ láwọn àlùfáà àwọn wà sí àwọn tọrọ yé àwọn táwọn kéwú tí wọn kà pé ayuhibbu ahadukum ayakula lahma akhihi maitan bàtàrí jùmọ àfa làwọn náà kà kún o àfa tó náà ń jẹran àwọn èèyàn lẹ́yìn ń sọ̀rọ̀ ẹ̀yìn ni wọn máa wá rí ìlọ ìfẹnìkan. وهي سبب للعداوة بين المسلمين ọ̀rọ̀ ẹ̀yìn yìí ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe ń fa ọ̀tẹ̀ tí ń fa ọ̀tá láàrin mùsùlùmí sábàbí ńláńlá kan lọ̀rọ̀ ẹ̀yìn o ẹ̀yìn náà láti pètò pèrò pé lámọ́yìn báyìí lórí bẹ́ẹ̀ kò rí irọ́ irọ́ àdáparọ́ mọ́yàn òmòfin ni kọ́dà ṣètọ́ ni lo àwọn míì débi pé mọ́sálásí ni wọ́n ti ń gbé e omi ọ̀rọ̀ ẹ̀yìn kaná o ọlọ́mọdé ṣètò ni olùwà o. ولبشاعتها شبه الله المغتاب بمن يأكل بمن يأكل لحم أخيه ميتا bọ́rọ̀ ẹ̀yìn sísọ ti burú tó ẹ̀wọ̀n tọ́lọ̀ fi wé tọ́lọ̀ ọmọ abu ẹran ọmọ àyá rẹ̀ jẹ́ òkú rẹ̀ ńlẹ̀ ni wọ́n bọ mọ́bẹ báyìí ìtàn rẹ̀ lọ́rẹ́ jẹ ni gbígbá àyà rẹ̀ ló ní wọ́n bọ bu báàtì kan bẹ̀ ṣé olúwa ní àkàrí tòmú òkú ṣé yóò fàkàrí tòmú òkú ẹbẹ́ yìí náà fẹ́ wọ́n máa ròyìn pé àjẹ èèyàn ní bẹ́ẹ̀ ti kórìíra tí wọ́n ròyìn pé àjẹ èèyàn ní. ẹ má sọ̀rọ̀ wọn lẹ́yìn náà má tàbí mọ́gbójú burú tó ẹ̀wọ̀n tọ́lọ̀ fi wé o. وكانت عقوبة المغتاب في البرزخ أنه يمزق وكانت عقوبة المغتاب في البرزخ أنه يمزق وجهه وصدره بأظفار من نحاس nínú ta tó ká òun náà ti pé kọ́sẹ̀ tó di wá rojọ́ ẹ wá ṣèṣe o pẹ̀lú bárò zàkì láàrin péyàn kú kó tó di dúró àlìkìyàmọ̀ ẹ̀wò yàtọ̀ lọ́nà wọn máa fi jẹ ẹni tí ń sọ̀rọ̀ ẹ̀ èékánná rẹ̀ náà ni wọ́n máa fi ya rẹ̀ ní ojú wọ́n máa fi dágbẹ́ dá ọgbẹ́ sí rẹ̀ láyà èyí wọn ò kan ìyá adúlá àlìkìyàmọ̀ níbi kẹ̀nẹ̀ níbi tí ò lóyàn ọ̀rọ̀ ẹ̀yìn kò yóò yàn ebi rẹ̀ sì páyà ya àwọn ọ̀sọ̀rọ̀ ẹ̀yìn lónìí àmẹ́lómi ti ba débẹ̀ o wà láàyè ọba tí ìmú ọ̀rọ̀ ẹ̀nìkan bọnu kò gbádùn ẹlòmíì ti sọ ọ́ di habit and attitude gbogbo gbèsè ayé rẹ̀ bí ọba tí rẹ̀ nìkan kọ́dọ̀ rẹ̀ lẹ̀ nígbà tí ó rẹ̀ nígbà tí kò gbádùn ara rẹ̀ ẹni eléyìí bá jáde wò fún kọlọ bẹ a bá rí wí lọ́wọ́ tí a bá ti mọ̀ o ya àà sọ̀rọ̀ ẹ̀yìn o àwọn àǹfààní tá a rí mú ni o tahrimul ghibati àti haramu lọ́rọ̀ ẹ̀yìn sísọ kékeré o. ní àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni o. àsáàníyà ẹlẹ́ẹ̀kejì ànàbíkọ̀rọ̀ ṣáfẹ́ bí máa yákàrà òwú ibà tó ń mọ̀hárọ́mà wà ń ká àná fi yìí hàpé kọ̀tà. káwé tí ò ní dùn mọ́ ẹni tá à ń sọ ọ́ rẹ̀ yìí tó bá gbọ́ sínú rẹ̀ ò ní dùn ní ń ẹ̀yìn náà nù kọ́dà borí bẹ́ẹ̀ ànábì ló já mọ̀ tó máa definition kí ni ọ̀rọ̀ ẹ̀yìn kìí ṣe pé nǹkan máa wá tán rẹ pé ọ̀rọ̀ ẹ̀yìn kọ́ o ní bá rí lójú ẹ̀ báyìí mo lè wí gbogbo nǹkan ọba ti wí lẹ́yìn èèyàn tó bá gbọ́ tí ò ní ìdùn máa ìtọ́lọ̀ mi ò jìnà sí náà mọ́. àṣàlìṣà ẹlẹ́kẹta tahrimu simaa al-ghiba wa wujubu al-inkari ẹnu tá a kọ́ nínú báàbò yìí ni pé bọ́ọ̀ bá sọ̀rọ̀ ẹ̀yìn mọ́jọ̀kọ mi ọba ti ń sọ ọ́ bí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀yìn mọ́jọ̀kọ mi ọba ti ń ṣe kí ni mọ́jọ̀kọ mi ọba ti ń sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ni fún wọn tó jókòó ń bẹ̀ náà o àbí wọ́n tí wọ́n rẹ́rìn tí wọ́n sọ àmọ́ rẹ́rìn sí àbọ̀ ìjà sí èyí tó jẹ́ dandan bọ́ báwa bí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀yìn òun ni àdìsí àbí dàrúdà ikọ̀ wa lánàá pé ẹ̀yìn ọba bo tọ́ba kánú àwọn èèyàn kó mi ọmọlúàbí ọmọlúàbí tí wọ́n ń bàjẹ́ àpolówó gbòdú rẹ̀ kó mi náà o. èyí tó jẹ́ dandan fún ẹni tó bá wà níbi tí wọ́n ti dọ́rọ̀ lọ́rọ̀ lẹ́ wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn nígbà àtẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀bẹ̀ tí wọ́n bá wá láwọn ọ̀gbà wá sẹ́ńbìlì ní ìṣòwò ti máa jókòó ìpọ̀lọpọ̀ tí wọ́n ń pè lásẹ̀ńbílì lónìí ẹlòmíì bá bá ń tí ọba máa ń tí ń wọnú rẹ́kọ́ọ̀dù ọ̀hún lójúmọ́ yọba rẹ̀ dárò mo ní ǹjẹ́ ò ṣégeni ǹjẹ́ ò yóò yàn ebi rẹ̀ sì ṣégeni ebi rẹ̀ pààyàn yà kí ló ṣe ń sọ̀rọ̀ ẹ̀yìn lónìí àmẹ́lòmíì ti bá jẹ́ débẹ̀ o ọlọ́nkọ sọ wa o. شدة عقوبة المبتاب في البرزخ ìwọ̀n ta kọ́ náà ni pé ìyà tí ń bẹ fún ẹ lọ́rọ̀ ẹ̀yìn kọ́dà kó tó di jọ́ àlìkìyàmà láti inú sàárè ni ó ti máa jẹ́ o. alifamisa ẹlẹ́kẹrin fọ́bùlù rọ́dí àni arúgbó mùsùlùmí wà á nà lọ́ha yarúdù àwọ̀jì àrọ́dín náà yóò máa kìyàmà. àríọ́lá ti ń bẹ fún kéèyàn gbẹnu àwọn èèyàn kó ń bí wọn bá ń bọ ọmọlúwàbí ẹnìkan jẹ́ lẹ́yìn ẹni ọba ti ṣe bẹ́ẹ̀ olùwọ́ gbé ojú ẹ̀ kó nù lórí iná gbàdúgbò ọ̀gbẹ́ǹde àlùkìyàmà olùwọ́ sọ̀n bí ìyá nání ń jẹ́ bẹ́ẹ̀ tó ọlọ́nkọ́ sàmánà wa o gbogbo ntọ́lọ̀ ní ajẹ́nà sí olùwàjá lè jẹ́nà sí o ètò fi á máa ṣe nìkan lọ́n jẹ́ kí ká máa ṣe. lánàá ń gbà parí dárúsù tànà ẹnìkan béèrè ní ọjà máa bẹ́ẹ̀ ni ọ̀nà bẹ́ẹ̀ sọ wà ń bẹ̀ lónìí. wọ́n á ní àtúngbè pé à ń ká dárúṣu yìí kalẹ̀ yóò dà kí ara ń létí lónìí. gbogbo àwọn ìjọba gbọ́ ètò rìkọ́dù náà tí wọ́n gbé sí i. kí ni béèrè ń béèrè ni pé ṣé kò sáyà sí ṣé gbogbo ọ̀rọ̀ ẹ̀yìn náà ni ọ̀dà ṣé gbogbo kí ni ọ̀rọ̀ ẹ̀yìn náà ni ọ̀dà àbó ní exceptions ta ah, ǹjẹ́ bíbí bá wà tí mo lè sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn wọn á níbi ìdọ̀dà púpọ̀ ni àlàyé rẹ̀ ti ń bọ̀ tẹ́lẹ̀ náà àmọ́ gbọ́dọ̀ ní kí ó ń béèrè ó béèrè yìí káwá pẹ̀ka tètè ṣe o gbó ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀dà àmọ́ àwọn kankan bẹ kí èsè ọ̀rọ̀ ẹ̀yìn kò sọ̀rọ̀ ẹ̀yìn tó dáa bẹ́ẹ̀ bá nábì ti ṣe kíni òjijì ọ̀rọ̀ ẹ̀yìn fún wa yìí ọ̀dà ọlọ́ni ọ̀dà. àmọ́ àwọn kankan wá ń bẹ nínú ṣẹ̀ríà ààrẹ rí wípé a eléyìí ò sí ná ọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́ni èyí ó di àwọn bá sọ. àwọn àlùfáà wa ṣàjọ wọn ṣàjọ nígbà tí wọn ṣàdúrà fáwọn àlùfáà nù àwọn àlùfáà ẹ̀sìn ọ̀sán tòru wọn ẹ̀sìn ọba ìyá wa kọ́ má dàrú mọ́ wa lọ níbo láti rí dáhùn sí béèrè tó ń béèrè béèrè bí ẹ bá ti ṣe àwọn àlùfáà àwọn àlùfáà tí wọ́n ń ṣètò ọlọ́run àtọ̀ fáwọn àlùfáà tí ń fi kéwú wá popularity bá àlùfáà tí ń fi kéwú wọ́ oúnjẹ àwọn àlùfáà tọ́lọ́run pé bí ẹ̀sìn ó ṣe bẹ́sìn ó ṣe ní ìdàgbù ọ̀la mójútó wọ́n ti dá sọ̀rọ̀ yìí náà wọ̀ wọ́n ní wọ́n wá ṣàjọ ṣàjọ bá arẹ́rìí eléyìí bá a láìsí eléyìí bá a láìsí ọjọ́ ẹ̀yìn ni kìí ṣe ọ̀rọ̀ ẹ̀hún ẹ̀yìn tọ́lọ̀ ni a máa sọ. bàbá wo gba àwọn tí wọ́n kà yìí ọjọ́ mélòó ọjọ́ mẹ́fà á kà mẹ́fẹ̀ẹ́fà náà fúnra wa yìí a sì mẹ́nu bá a básìkò bá ti gbà wá mà kìí sọ̀rọ̀ fẹ́nu ìbò làwọn afá àti orí tí wọ́n fi yí bẹ́ẹ̀ a àlesọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí àlesọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí èyí ò sí ní ọ̀rọ̀ ẹni tí ó di ọ̀ràn síyàn ní ọ̀dọ̀ ọlọ́run. wọn lákọ̀ọ́kọ́ ń bẹ̀ mọ́tàwọ̀ lẹ́mọ̀ mọ́tàwọ̀ lẹ́mọ̀ ẹni àṣàbòsí fún yọ sá kéèta pé ẹ̀dàkùn ẹgbà mi lọ́wọ́ lámọ́yé o ìsìláàmù ẹ̀sìn bọ̀bíà ẹ̀sìn pítẹ́rọ̀ ọmọ àdẹ́bí àdámẹ́ olúwọ̀ fara ni wá o má wàá gbọ́ yé lọ bíi pé ọ̀nìmọ̀ sọ̀rọ̀ ẹ̀ ọ̀nìmọ̀ sọ̀rọ̀ ẹ̀ ọmọ wa pa ntí ọ̀pá ọ ntí ọ̀pá kó bọ́ àtàwọn ọmọ rẹ nìkan fi ń fa abẹ́rẹ́ gún ọ lọ́gbọ́dọ̀ gbin àpọ̀ ọba rẹ nìkan lọ gbin fún kọ́dà kọ́sọ ọlọ́pàá ọ̀sán lọ fẹjọ́ ẹ̀sùn àwùbá ká fẹjọ́ ẹni tí ń ṣe àbòsí wa ń gbò wá sí ọ̀làbùkọ̀ inú inú òsín lọ́rọ̀ ẹ̀yìn o mọ́tàbọ́ọ̀lì lè ní ẹni tó fẹ́ fi ẹni tó ṣe lábòsí wọ́n fẹ́ fẹjọ́ rẹ̀ ṣe kí ni wọ́n fẹ́ fẹjọ́ rẹ̀ sùn. wà muhazzirin wà muhazzirin ẹni tó ṣe fóun lọ́mọ yáà lámẹ́yìn àwọn èèyàn ọmọ ní o iṣẹ́ ó ní aburú kan tí ń ṣe kí aburú kan tí ń ṣe kọ́ wá wí fáwọn yẹn pé èèyàn báyìí ni wọ́n o èmi máa ń parọ́ mọ́ wọn o ó sì lè má lè láyé àkọsọ lójú ẹ ẹ yóò sọ yóò kìlọ̀ fáwọn èèyàn náà ń pa rẹ̀ pé a aláburú báyìí ni wọ́n o èyí wọn náà sì ń nù kíni sì ń nù ọ̀rọ̀ ẹ̀yìn tọ́lọ̀ ní ká má sọ o eléyìí náà lọ́ọ́ bá dé bí ọ̀rọ̀ ẹ̀sìn bàbá rẹ̀ ní tọ́jẹ́ pé aláburú ní ń bí ẹ̀sìn ọ̀fọ̀dújà àfa àmọ́ máa ṣe tọ́ni ní ń bẹ lọ́wọ́ ẹ̀ yóò sì máa fà á yá agbọ̀dọ̀ jáwọn èèyàn mọ̀ pé a ah, n tó wí ni o èyí wọn ò sínú gbọ́lọ́wọ́ àtàlẹ́bí gẹ́gẹ́ ni bí wọ́n ti yí o èyí náà ló débi bẹ́ẹ̀ bá ń gbọ́ nínú kí ó gbọ́ àwọn àlùfáà aládìísí àwọn àlùfáà nke àdìsí ànábì òfin dàrú òun ni pé wọ́n dá àwọn kan mà pé lámàáyé òpùrọ́ lamanya o ni o bọ́bá làǹdàbí wí ẹ wádìí ẹ wo ọ̀nà wọn pè ní a a olóòótọ́ lò a lámàáyé èso o àmọ́ wọn ò mọ ká hàn kankan bí wọn bá ní ànábì wí ká tó gbà àárẹ ẹlòmíì tó wí o tó bá jọ etí ó wí ní ànábì wí lọ àmọ́ ọba ipá àwọn nìkan wọn lá ànábì wí kò ṣeé ṣe kíni kò ṣeé gbára lé o ìyá ń pèlè ẹlòmọ ìyára yìí wá àtàdé wà mùhàwìrì wá mùhàwìrì nínú ẹ̀rí rẹ̀ ọ̀la àmọ́ mẹ́nu bá díẹ̀ díẹ̀ ní ẹ̀rí. ẹnìkan wá bá nẹ́bí sọ́lọ̀ gbọ́ọ̀hún àríyí wọ̀sánná obìnrin bẹ̀rẹ̀. àwọn ọkùnrin méjì kan kọnu sí báńfẹ́ fẹ́ kò sì mọ èyí tí ó ṣe kàn mọ́ wa wọ́n sọ pé ó gbọ́ ọkùnrin ní ó dírẹ́sì ààrẹ ẹ̀ kò sọ́kùnrin tí ọ̀fẹ́ fẹ́ àwùjọ wàá fa burú ọwọ́ rẹ̀ ṣe kí ni obìnrin kó sọ́wọ́ ẹlòmíì tí wọ́n kọ bẹ́ẹ̀ láyé lónìí o kó sọ́wọ́ wọn táwọn ò lè jáde mọ́ ni o kọ́lẹ̀ ẹlòmíì yá mọ́tò lọ ilé ọmọ tó fẹ́ fẹ́ kò sì ní kẹ̀kẹ́. arábìnrin wa bí anabi sọlá sọlá pé lámàáyín kọnu sí mi lámàáyín náà kọnu sí mi lámàáyín náà kọnu sí mi èmi ọmọ wa ò fẹ́ mọ̀ wọ́n ọ gbọ́dọ̀ dákẹ́ o kọ wá pé wọn ní àmọ́ sọ̀rọ̀ ẹ̀yìn irọ́ ọ̀rọ̀ ẹ̀yìn kọ o ànábì wa sọ fún jọ ànábì sọlọ lọ sọlọ sọ fún ìyá dáadáa ìyá arábìnrin tó wá pé a ìyá náà ni wọn ń pè ní Fatima tó bintu Qais radiyallahu anha ní àwọn sọ ajé ànábì sọlọ sọlọ ó ní ọ̀rí ẹni alákọ̀ọ́kọ́ àmọ́ Muawiyatu fasalukum la mala a ò rí ẹni àkọ́kọ́ tó ọlọ́kọ̀ lọ sí ọ̀rí a èèyàn rí ni o dáadáa ni o àmọ́ kò lówó lọ́wọ́ o èmi máa débẹ̀ o kọ́ máa ṣe pé inú àwọn tí ọkà dúrẹ́sì ara wọn tó rò pé bàbá ti délé nǹkan máa kò ní kíni èsì pé wàá rí ọ̀dà o àmọ́ kò nínú àwọn tó tún kọnu sárábìnrin yìí ànábì lọ ra bòjá ni a fàlà ìyàbọ̀ ẹ̀rù àsọ̀ọ̀hù àn àtètè yìí a gbogbo ògbà lọ pa jẹ ń bẹ lọ́rùn rẹ̀ o <laughs> wọn ló wé lànàbẹ̀ pa pé ọ̀pẹ́ èkó lọ́rùn ẹ̀ ó lè máa na obìnrin ọ̀pẹ́ èkó lọ́rùn ẹ̀ ó lè jẹ́ ní bí ègbélé gbogbo méjèèjì ní lárúbáwá kòwé bẹ́ẹ̀ ìjọba ní ọ̀pá èkó ní kíni ẹ̀mọ̀ pé ń dọ̀ ní ọba tíráàbù àwa náà bá wọn díẹ̀ díẹ̀ àwọn àgbàlagbà torí inú gbójú wọn rìn mo wọ́n fọ̀pá sí wọ́n fi ọ̀pá sọ́run báyìí pé à eléyìí ò ní gbélé o <laughs> torí náà eh, wà muhazirin wà muhazirin tọ́ba yìí pé a fẹ́ kìlọ̀ fún àwọn èèyàn ń pa ń pẹ́ nìkan sára jùlọ ní ọba bí wa bẹ́ẹ̀ yóò sì bí wa náà ìtọ́bájọ́rọ̀ kínní ọbájọ́rọ̀ ẹ̀sìn àmọ́ kéèyàn má jẹ́ pé ìtọ́ ni ó lò wọ́n débi pé kìí ṣe torí ẹ̀sìn ni ó fi máa wí nǹkan kan pẹ́ nìkan torí inú rẹ̀ kí ń bí ọ tẹ́lẹ̀ ni èyí wọn ẹ̀sẹ̀ ní fọ́ ọ èyí wọn ẹ̀sẹ̀ ní fọ́ ọ èyí táwọn afá aládìí fi ń ṣe ẹ̀jẹ̀ ká yà lọ bẹ̀ àwọn ń sin lọ́hùn ni kìí ṣe pé wọ́n fẹ́ wọ́n ṣe kéde èèyàn wọ́n fẹ́ máa gbẹ́ nìkan àti wọ́n fẹ́ máa bẹ nìkan jẹ́ bọ́pọ̀lọpọ̀ ti jókòó jù lónìí tí ń pè ní járù wátà àdìl nínú àwọn àgbà àfa aládìlì alimami ali ibn al-madini rahimahullahu ta'ala alimami ali madini inú àwọn àgbà àfa aládìsí àwọn tí wọ́n máa tala lè gbàdìsí lọ́wọ́ tala lè gbàá àdìsí lọ́wọ́ ẹ̀ nínú ọ̀tàn wọn ni wọ́n wá bí ìmáàmù ńláńlá yìí lámúyẹ dákun ta lè gbà àdìsí lọ́wọ́ ẹ̀ ẹni wọn bá lè gbà yóò wù fún wa ẹni tí wọn bá lè gbà yóò ṣe kí ni yóò wù fún wa àmọ́ ẹ̀ ni ẹgbẹ́ òdìjọ́ kan ẹgbẹ́ kí ni ta ni ó kù jẹun wá bí alimami ali bàbá tó bí jẹun pé ẹ̀dàkùn dáàdi yín náà à ń gbọ́ táwọn náà máa pé anẹ́nàbí ìsọ̀lọ̀ àdásà ní pé àwọn náà ń bẹ nú ẹni tá a lè gba àdéhìí wọn ẹ wọ ọmọ dáadáa àlìmáàmù àlè wọn lọ sọ fún wọn pé if alu ghairi if alu ghairi a ẹ lọ bí ẹlòmíì ẹ má bí ọmọ ń pa bàbá rẹ ẹ lọ bí kíni ẹ lọ jẹ mí wọn ló ń béèrè yìí lọ bá tún dé ó ní tọ òun ọ̀rẹ́ ni tó máa ń pa bàbá yìí o àgbà fáàtì ní ibi fánù yìí o lójú ọ̀nà yìí o bẹ́ẹ̀ ti ń sọ ti o gba yìí ẹ̀ sọ ti bàbá yìí náà fún wa o ẹ̀ fi mọ fẹ́ nu kẹ́ ẹ fi mọ̀ pé ẹ̀sìn làwọn ń sìn ọ̀fẹ́ sọ tó máa ń pa bàbá rẹ̀ torí pọ́n pé bàbá àwọn ìfẹ́ ni kí wọ́n lè gba àdìsí rẹ̀ àti ọ̀fẹ̀sẹ̀ rìnlẹ̀ ni o ńgbẹ̀ ni yìí wá sáfù láti rẹ̀ á ah! wọ́n ní ibn al-Badi ni wá ní innahu ad-din innahu ad-din innahu ad-din abi da'if abi da'if olùwìlẹ̀ pé á ah! ẹ̀sìn ní tó bí mi yìí o pé ọ̀rọ̀ ẹ̀sìn ni o ọ̀rọ̀ ẹ̀sìn ni o bàbá mi ò sí nínú ẹni téèyàn gba àdéhìí rẹ̀. ẹ̀rí pé ṣé ìbá ṣe pé torí ẹ̀sìn ẹ̀mẹ́ta ló tún wí bẹ́ẹ̀ ìnà òdì ìnà òdì ìnà òdì. torí náà èyí tí ààyè rẹ̀ wà nù o kì í ṣe pé èyí tí ọkàn máa tẹnubọmọlúàbí àwọn èèyàn tọkàn máa bà àwọn èèyàn jẹ́ kó ń ṣe tàbí rú ẹsẹ̀ nìyẹn ń fọ ọgbà nínú rẹ́kọ̀dù rẹ̀ àti àmọ́ ìwọ náà kígbe lọ́mọdé akábàámà búrò nínú mẹ́fà méjìlá ìṣẹ̀ka o hmm? àbí àti ká mọ́tàbọ̀ lému wa muhadhirun wa mu'arrifun wa mu'arrifun tí èyí sọ̀rọ̀ ẹ̀yìn tí ó dọ̀rọ̀ síyàn lọ́rùn àwọn kọ́ńtọ́ọ̀tì kan bẹ tí wọ́n gba kájúwe èèyàn bó ti rí kájúwe èèyàn bó ti kíni bó ti rí kọ́dà ń bẹ nítòsí wa ń lé haúsá yàn. bẹ́ẹ̀ nìkan ọba bójú kan ọba rí náà haúsá lè gbójú rẹ̀ pé sọ ọmọ lé bàbá olójú kan àwọn ò ní kíni ò rí ní èébú akọ́ba àmọ́ bàbá olójú kan tèèkì ìṣẹ̀lẹ̀ haúsá nìkan kọ́dà ń kẹnu tíra nínú àwọn àgbà fáàkà àlèmọ́kà kọ́ wọn lọ tíra ní alimami al-Amash alimami al-Amash kí ni tó máa amashu ẹni tí orí yẹn dáadáa òṣìṣẹ́ ọkọ̀ míì tí wọ́n pè ní dọ̀là ju kí ni lọ́dọ̀ àwọn lóga àwọn afẹ́ elébe àwọn afẹ́ onáwó àwọn afẹ́ oníebe àgbààfà ni alimami al-Akhfash alimami al-Akhfash kíni jẹ́ Akhfash ẹni tí máa rí iná lálẹ́ nìkan tí èyí tó èyí tó bá lọ bá wọn èyí ò ní òsè fún mi wọn ní òsè nù pé òsè ń pè ní amọ̀ṣù lẹ́yìn lónìí náà kí là ń pè é àlàámáṣù àlàáfáṣù wọn láti lápẹẹrẹ rẹ náà nítòsí wa ní àyè nílẹ̀ kíni nílẹ̀ haúsá kódà àwọn fámìlì kan bẹ ìmọ̀ bóyá ara báwọn náà ní bàráwò wọn jẹ́ lòdì bẹ́ẹ̀ àwọn fámìlì tó ló kọ dáadáa ní haúsá arákùnrin kan bẹ tó yọ jẹ kọmíṣánná ní niger state njọ nta náà àwọn newscaster ti máa kárò nta njọ ní bàráwò ló kọ rẹ bàráwò èmi ọmọ bóyá tó àmọ́ bàráwò táwa mọ̀ haúsá díẹ̀ táwa gbọ́ olè wọn pè bẹ́ẹ̀ pẹ́ torí náà bẹ́yìn náà bá jẹ́ wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ mọ̀ á rè fún exception ó di mélòó wà fífi ẹni tí ò fi fíṣkù ìkọjá àlà ọlọ́run kò kí ó fi kò kí rẹ̀ ó fi kí ni. la yuhibbu Allahu al-jahra bis-su'i illa la yuhibbu al-jahra la yuhibbu Allahu ọlọ́run ló wọ̀ fẹ́ràn ẹni tí máa ṣe aburú tí ó tún máa wá kéde rẹ̀ bí àwa yìí. nígbà táwa fi ń ṣe nǹkan báyìí tí ó tún máa wá fi yọ emoti ń jalè ń ṣe sí iná gbogbo ẹni ẹni tó máa fi ṣe fáàrí à káwí báwọn bí wo eléyìí ti jẹ fáwọn èèyàn ní òsínú kínní òsínú ọ̀rọ̀ ẹ̀yìn tọlọ ni a máa sọ wà mọ táfùtìn òdìmọ àwọn ẹlẹ́ẹ̀karùn nù wà mọ táfùtìn ẹni wọn fẹẹ béèrè fatiwa fatiwa yìí sì ní í ṣe pẹ̀lú ẹnìkan tí ò sí ń bẹ́ẹ̀ àkọ́kọ́ fẹ́ béèrè nípa pé ẹ dákun àwọn àlùfáà wa máa ṣe báyìí o bàbá béèrè nǹkan báyìí ń gbà míì tí wọ́n máa wí fún wa yẹn kí ni ìdájọ́ ẹ o ọ̀fẹ́ béèrè kíni ẹ ọ̀fẹ́ béèrè fàtiwà èyí wọn gbogbo ń tẹ̀ ń kà yìí o ìyá ńlá wa Hindu ní àwọn sọ̀hábì yá àtàlọ́mbà àtàlẹ́kọ̀ọ́ yọnu rẹ̀ fún gbogbo rẹ̀ ọlọ́wọ́ bá nẹ́bí sọ̀rọ̀ àṣọ́nà mọ́jọ́ kan wá béèrè fatiwa tó wúlò fún gbogbo obìnrin lónìí. ó ní ànẹ́bí sọ̀rọ̀ àṣọ́nà ọkọ ní Abu Sufyan kí máa fún wa lówó àmọ́ tí ń fún wò tó wá náà o. ṣégun ọ̀bá ti ń lé ta níbi owó ta lè mú bí tán kówó sí ta lè mú. ẹ̀mọ̀pá Abu Sufyan lè má fẹ́ kọ́ lọ wí o àbí àmọ́ fatiwa ọ̀fẹ́ gbàdájọ́ lọ́dọ̀ anábì sọlọ anábì wa ni a ah, ọba rí bẹ́ẹ̀ kóbi ní máàlì yìí máa yẹ sí kí wọ́n wà ládàkì a ìjọba tó wà àtàwọn ọmọ rẹ̀ ná lè mú àmọ́ gbọ́dọ̀ mójú bẹ́ẹ̀ lọ. torí náà èèyàn bá fẹ́ béèrè fatiwa ọ̀hún sáfù kéyìn ẹlẹ́ẹ̀kẹfà wọ́n tọ́lá balẹ̀ àánátà fi ìzálà ti mọ̀nkárì ẹni tí ó rí mọ̀nkárì ntí ọ̀dà àtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ láwùjọ agbára tí ẹnìkan sì ká kó gbé kú èèyàn rẹ nìkan ti ń dàdúgbò mi nísìnyí ní mògbó ń tún lọ ìbáìtì àwọn ọmọ àgbà mògbó ẹgbẹ́ rẹ̀ ọ̀hánidé kówó sùn mọ́ àwa lọ ké sáwọn community pé ẹ dákun ẹ já dìde sáwọn ọmọ yìí à kí ni wọ́n ń ṣe kí ló dé à ẹ̀yin lẹ mọ̀ wọ́n o tẹ́mi bá ń wa mọ́tò bọ̀ lálẹ́ mọ́ máa tí wọ́n ń ṣe o igbó ni wọ́n mú gbogbo àdúgbò àwọn ọmọ gbọ́ ọmọ bú ni wọ́n kó tẹ̀mọ̀ pé ọ̀fẹ́ yẹ ọ̀fẹ́ mú kínní ọ̀fẹ́ mú mú kálukú òun nìkan ò sì ní agbára ẹ̀ yọ́ta wá àwọn tí ó sọ̀pọ̀ ọ̀tì ẹ̀ torí náà àfa exception tó mẹ́fẹ́ fà náà nù o nínú àwọn àlùfáà tí wọ́n kó jọ tí wọ́n ṣàlàyé rẹ̀ fún wa báyìí ọkọ̀ san gbọ́ ẹlẹ́sìn dáadáa alimami nawawi ìmẹ́nu wọn alimami tahawi sọ́ọ́hìbù sọ́ọ́hìbù làkìdá ìwé ìtura àkìdá tó ń pè ní àlàkìdá tó tahawiya àfáà tó ṣe náà bẹ̀rù àwọn tí kọ́dà wọn kọ́ lórin ọba àrọ̀ fún àwọn ọmọ akéwù ẹni ọba lè ha òun náà lè máa rántí bọba fẹ́ wí fáwọn èèyàn gbà mí wọn ní alukọdù ṣòfì síta tí ń lẹ́yìn tàbí rí ìbàjẹ́ mọtàvọlímìn wà mọhàbírìn wà mọhàrífìn wà mọtàfìn wà mọjáhìrìn fífkọn wà mọtàfìn wà mọni tọ́lá balẹ̀ àánà tàbí ìzálà tí mo ń kárí. القدح في ستة ليس بغيبة متظلم ومعرف ومحضر ومجاهر فسقا ومستفت ومن طلب الإعانة في إزالة منكر ọlọ́mọsáfẹ́ ṣe wáyé wájú báyìí lọ gbèsè à ń gbọ́ iná ìlú rẹ̀ ọlọ́mọsáfẹ́ wà wọ́n fọwọ́ rárá wallahu a'lam wa sallallahu wa sallim wa barik ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi.